e-business tàbí e-trading jẹ́ ọ̀nà kan gbòógì tí ètò ọrọ̀ ajé lórílẹ̀‐èdè káàkiri àgbáńláyé fi ń gbèrú sí i lọ́wọ́ yìí tó sì jẹ́ ọ̀nà kan ṣoṣo tá à ń gbà fi pilẹ̀ ọrọ̀ tí mímì ò lè mì láéláé àjọ Vantage Market ti fi ọ̀pọ̀lọpọ̀ ọdún mú ìdàgbàsókè aláìlẹ́lẹ́gbẹ́ bá orúkọ wọn nípa ṣíṣe àwọn ènìyàn jiná àti pípèsè ẹ̀kọ́ tó yọrantí fún gbogbo àwọn oníbàárà àtakẹ́kọ̀ọ́ wa láti rí wípé wọ́n ṣàṣeyọrí lórí àwọn àfojúsùn wọn lábala ti ìṣúwóná ìwọ náà tẹ àtẹ̀jíṣẹ́ abk sí zero nine zero six zero five nine thirty five fifty two zero nine zero six zero five nine thirty five fifty two zero nine zero six zero five nine thirty five fifty two láti forúkọsílẹ̀ kí wọn náà lè darapọ̀ máwọn tí yóò wà lómìnira àṣùwọ̀nà lọ́dún yìí ẹ ṣe púpọ̀ a máa retí yín o ẹ kú kalẹ̀. ó ń dún kẹ̀rìírí kẹ̀rìírí ó ń mìlú títì fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ wọ́n ń gbọ́ lókè lálá ẹ̀gbá la wà nílùú abẹ́òkúta. fresh fm abẹ́òkúta one oh seven point nine fresh fm one oh seven point nine abẹ́òkúta. adúpẹ́. adúpẹ́ pẹ́ òkun. ṣé mojímojí ló bí ají tó ní tí ń rúbọ òkìtì tó rẹra o. ojúmọ́ ò ní tún mọ́ ojúmọ́ ò ní mọ́ kẹ́nu ọ̀ṣọ́rọ́ má takìjí. Hmm. gbogbo wa la dé tún jí òjíjí ọjọ́ tún jí wa lónìí ẹja òjíjí ní jí tiẹ̀ lálẹ́ odò olùjí ní jí tiẹ̀ lóńdó òjìjí lajì lẹ́gẹ́lẹ́gẹ́ má wò òjíjí òjijì mm. òjijì òjijì òníjìnìjìnì jíjí wa lónìí a ò ní jí síkú òjijì. àṣẹ. òjijì ò bẹ̀rù ọ̀fìn bá a ṣe jáde lónìí a ní jì sọ́fìn o. àṣẹ. ẹ káàárọ̀. kò tiẹ̀ sí bójì jí ò ṣe ní jí pẹ̀lú bó ṣáà ṣe dárúkọ jí jí jí kó ti sùn lọ tẹ́lẹ̀ jí má sùn ni yóò padà dìde ńlẹ̀ ṣáà ni ògo tó ti sùn kó yáa padà jí. àṣẹ. gbogbo ohun rere tó dòkú kó tún yáa jí. àṣẹ. àwa gan fúnra wa gbọ́dọ̀ sọ jí. àjẹ́ <laughs> òfin <laughs> wọn sí. ẹ ẹ sọjú wù ni nígbà tó ti sọ dorin ẹ̀ẹ́dẹ̀ ọpẹ́ òun yẹn ló máa fi complete. a tún ti dé sórí ètò etí ọba ńlẹ̀ etí ọba lóko fresh láwà one oh seven point nine lábẹ́òkúta hmm. ojúlówó ẹ̀ gangan lẹ máa gbọ́ ń bí ṣáájú la máa kọ́ yóò géèrè orí ẹ̀ bàbá wa padà dé látojú ọjà láwọnú ẹ̀ gan nísàn-án ẹ̀ káàárọ̀ ó yá ká bẹ̀rẹ̀ sí ní ṣí lábala lábala ó yá àwọn kókó kòkó kókó tá a ti jọ wá ojúde ìwé ìròyìn láàárọ̀ yìí wọ́n ti kalẹ̀ ìyẹn sínú àwọn ọ̀pọ̀lọpọ̀ ìwé ìròyìn tí ó ń kálukú wọn sì ń ṣe kàmíkàmíkàmí àmọ́ kí n bẹ̀rẹ̀ lójú òpóró ní Daily Post tó jáde láàárọ̀ ìròyìn ilẹ̀ Yorùbá wa náà mọ̀ ni níbi tí wọ́n ti ń ni wọ́n ti ń rọ Gani Adams pé ibà Gani Adams yóò àsìkò ti tó dìde gba ẹkùn wa là lọ́wọ́ àwọn tí wọ́n ń dúnkokò mọ́ wa àwọn wo wọ́n sọ gan-an ẹ ó gbọ́ Daily Post ló kọ láàárọ̀ yìí. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn mà ti ń ṣe bẹbẹ kẹ́tù ààbò orinlẹ̀ dòdò ní ìpínlẹ̀ Ògùn lórí ìkọlù àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ẹ máa gbọ́ síwájú sí i ibo lọ̀rọ̀ dé dúró lábẹ́ òkúta ìwé ìròyìn the punch ló máa jábọ̀. àwa kọ́ o kì í ṣàwa o ẹ mọ́ fọ̀rọ̀kọrọ̀ kọ́ wa lọ́rùn o àjọ ẹ̀ṣọ́ aṣọ́bodè àwọn wọn mọ̀ ń pariwo sókè lórí ọ̀rọ̀ kan èyí tó ṣẹlẹ̀ lẹ́nu bodè Katsina wọn làwa kọ́ la tẹ ọmọdébìnrin kan àwa kọ́ la tẹ̀ ẹ́ pa o Daily Post ló kọ́ ẹ ó gbọ́ láàárọ̀ yìí. èèyàn àjọ NAFDAC máa gbé ìgbésẹ̀ tó rinlẹ̀. Mm-hmm ṣé olójú ò gbọ́dọ̀ lajúlẹ̀ kí tàlùbọ̀ máa wọbẹ̀ àwọn èèyàn kan náà náà tún pariwo sókè wọ́n ní ẹ gbà wá o ìwé ìròyìn the punch ló máa jábọ̀. kí ni tọ́ni kan gbà o. <laughs> àwọn jáàjó ni <laughs> jáàjó ó dá ìwé ìròyìn the nation òun ló kọ eléyìí o níbi tí àwọn kan tí wọ́n ti ń rọ ìjọba àpapọ̀ pé ṣe rí àwọn owó tó ga jù nínú àwọn owó náírà wa bíi ẹgbẹ̀rún kan àti ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ẹ kó wọn kúrò ńlẹ̀ eléyìí máa jẹ́ kí owó náírà wa lágbára sí i yóò sì jẹ́ kọ́rọ̀ ajé wa rú gọ́gọ́ àwọn ohun sọ bẹ́ẹ̀ ẹ ó gbọ́ làárọ̀ yìí. ọ̀rọ̀ ìjínigbé tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yìí ó jẹ́ ìkọ́kànsókè ìkégbàǹjarè kan nìyí o ẹ máa gbọ́ nínú ìwé ìròyìn the punch. ó dáná eléyìí náà lórí ọ̀rọ̀ ìjínigbé náà mọ̀ ní platform times ló kọ ó ní àwọn ọmọléṣẹ́ ológun wọn mọ̀ dóòlà ẹ̀mí wọn àwọn ọmọ àgùnbánirọ̀ èyí tí wọ́n jí gbé o awakọ̀ tí gbogbo wọn sì jẹ́ márùn-ún ìyẹn ní zamfara wọn ti dóòlà ẹ̀mí wọn ọpẹ́ o níròyìn eléyìí ń sọ platform times ló kọ ẹ ó gbọ́ làárọ̀ yìí. àbùkù ni fún ará alágbàdo tí ò rí àgbàdo jẹ ló dífá fún àwọn èèyàn orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n fẹ̀hónú hàn kọminú gan bí nǹkan ṣe le kankankan nílùú ẹni tó kàn ló mọ̀ ìwé ìròyìn the punch ló máa jábọ̀. ó dá ẹgbẹ́ àwọn gómìnà ìgbìmọ̀ àwọn gómìnà òjàrè wọ́n mọ̀ tí kóra wọn jọ wọ́n sì lọ bá ìjọba àpapọ̀ àti iléeṣẹ́ ìjọba àpapọ̀ tó ń rí sí ọ̀rọ̀ oúnjẹ lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n ní ẹ dákun ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ẹ ṣe báyìí lórí ààbò lórí oúnjẹ kí ì tó lọ sókè gèrègè kò lè wálẹ̀ o àmọ́ wọ́n tún san nǹkan kan kí ni tí wọ́n sọ ẹ ó gbọ́ punch ló kọ́ làárọ̀ yìí. olùdásílẹ̀ ìjọ kan wọ gàù hmm. dádì jí o lórí kíni ẹni tí ò yẹ kó woni lójú a kì í hùwà àbùkù sọ́dọ̀ ẹ̀ ìwé ìròyìn the punch ló máa jábọ̀. Platform Times jábọ̀ eléyìí wọ́n lọ́wọ́ ba àwọn méjì kan o èyí tó jẹ́ pé ohun táwọn yàn láàyò ni kí wọ́n bọ́ sí ìdí àwọn kébù iná kí wọ́n sì bẹ̀rẹ̀ sí í jí wọn kó lọ wọ́n wá sọ fún wọn pé ìpínlẹ̀ Ògùn wọn ń pe bí èèyàn ò ní ṣe irú ẹ̀ hmm. kó lọ scot free. ibi téèyàn bá ti ń pàtàn kó tó pín ogún hmm. ogún ibẹ̀ ò tọ́ sí ni ni. <laughs> ẹ já gbé e síbẹ̀ ká lójú ọjà ká padà dé olú igbó gbọ́dọ̀ má mọ ohun ọ̀wàwà olú odò gbọ́dọ̀ má mọ̀wọ́ ẹja mọ́ mose moses fàkẹyẹ lèmi ń jẹ èmi la jèdè bí ẹni jèdè mo tún ń fèdè ṣẹ̀ṣọ́ ètè mi lọ bá fèdè ṣẹ̀ṣọ́ wà. kíkẹ́ lọmọ ògùn ṣínà lórúkọ tèmi ò tó rẹ́ra òun lẹ́yìn tèmi ń pè mí bá a bá ti lọ sókè lọ́ǹta padà dé gbogbo ohun tí àwọn akọ̀ròyìn ti kọ. <laughs> làwọn akọ̀ròyìn máa kà etí tẹ̀ máa fi gbọ́ òní di ẹ̀ ní fi gbọ́ròyìn ìbànújẹ́ à ń bọ̀ à ń padà bọ̀ àkànṣe ọ̀sán kan òru ní Jesus City ọlọ́run sàmúlùwà lọ ní kó wá gba ìkólọ rẹ padà. àkókò yẹn la yé sí fúnni ni. ẹlẹ́gẹ̀jì tó máa lágbára pẹ̀lú ẹ̀yìn tó yàtọ̀. ọlọ́run ló sọ fún wòlíì sàmúlùwà lọ bàbá adámi mọ́gò. pé ìgbà mẹ́ta ni ká pàdé o. wọ́n sẹ́kọ̀ òru nínú ìrìn àjò. àwẹ̀ àtàdúrà forty one days lọ́dọọdún yẹn. ọjọ́ sátọ̀dẹ̀ àti sunday eleven gángan ni lásán yìí. gbàgbogbo rẹ̀ padà. ìjọ olórí àwọn èèyàn ṣiṣẹ́ àwọn olórí ẹ̀rí. tọ́pẹ́ olùtọ́kùn wọ́n ṣe adé ìwà. ara ń bàdá tún yìí. wọlé ìsàmúlò alábàbà adámímúgò wọn a máa pàṣẹ. bẹ́ẹ̀ la nfààní wọn náà wọn kánsẹ́lì máa wà láti rí wòlíì. ọgbẹ́ ìyẹn ní kọ́gbẹ́ omi àdúrà wọn náà wọ́n ìrìn lọ. agbára ló lọ mú wa. first january tún dé o. ilẹ̀ oko la wá ń sá o. ló jẹ́ ti kátàlẹ̀ oko ládùúgbò yìí. ìwé ìrẹ̀gbẹ́ first january agro investment limited. mo ti lágbárí ìsàchá èmi àjànàkú tí mọ́bílẹ̀ gbé dẹ̀rùn. bó fẹ́lẹ́ oko lọ́ba fẹ́mi owó dé. ilé alára wà bẹ́ẹ̀. greenland rẹ yẹn. bó fẹ́ olérànlájì éka three fifty éka kan six hundred éka méjì àbọ̀ one point four. bó fẹ́lẹ̀ làlábàtà green garden. ilé alára wà bẹ́ẹ̀. ẹni mọ̀ bẹ́ẹ̀ kò tó nǹkan. tẹ̀lẹ̀ nímọ̀nà olérànlájì ní three hundred thousand five hundred thousand ọ̀ǹtẹ̀ yẹ ká kan. ó fẹ́lẹ̀ lọ́pẹ́jì. ilé alára wà bẹ́ẹ̀. ẹ̀bílẹ̀ adébórí gangan lọ́pẹ́jì. àìmí rè mọ́ bẹ́ẹ̀. iléeṣẹ́ fọ́ january rè mọ́ náà. two hundred and fifty rẹ́lajì. four hundred rántòdì di éka méje àbọ̀rẹ̀ nine fifty. a ò ní sanwó lù lọ́dún yẹ ẹ̀jẹ̀ káràlẹ̀ oko òjò ń bọ̀. wàhálà fọ́ọ̀mù kò má sanwó rẹ díẹ̀ díẹ̀ bó bá ti pé lajì wá gbalẹ̀ seventy nine. nine, seven to seven. joy of the sim. má fọ ẹfà blessing wọn ní o má fọ <laughs> oh, Tora ìròyìn tiwa gan kún fọ́fọ́ oh, kó o lè mọ bó ṣe ń lọ búgi jẹ ni bàbá pọ́ngilá ah. bẹ́ẹ̀ ni pákó ṣọ̀gá pálí bí erin bá ti yọ kí màálù òye ẹ̀bà ẹkùn kì í ṣẹgbẹ́ ajá fresh láwà one oh seven point nine lábẹ́òkúta etí ọba ńlé etí ọba lóko ìròyìn ìwọ̀njà tá a fi ọ̀pẹ̀lẹ̀ ìròyìn janlẹ̀ odù tó kọ́kọ́ gbé yọ sójú ẹ̀ nìyí bọ̀kùà tó ń sọ̀rọ̀ nípa abilégbọ̀n aṣòfin tàwọn aṣojú orílẹ̀-èdè yìí ṣe ń retí láti fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ pẹ̀lú àwọn tó wà lẹ́ka ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ètò ọrọ̀ ajé lórílẹ̀-èdè yìí nínú èyí tí wọ́n ń retí ẹ̀ pé ó yẹ kí olórí ilé ìfowópamọ́ àpapọ̀ ilẹ̀ wa náà kó wà níkàlẹ̀ alákòóso fún ètò ìṣúná àti ìnáwó lórílẹ̀‐èdè yìí gbọ́dọ̀ wà níkàlẹ̀ títí kan alága ìgbìmọ̀ tó wà fọ́rọ̀ ìpawówọlé lórílẹ̀‐èdè yìí náà gbọ́dọ̀ wà níkàlẹ̀ gẹ́gẹ́ bí akáàtò nílẹ̀gbọ̀n asòfin tàwọn aṣojú ṣe sọdún mímọ̀ wípé ìrètí tí wọ́n ń retí náà ní ọ̀nà láti lè jókòó kí wọ́n jọ fi ojú ọ̀tọ̀ tá àmúwe fi ń wo ọ̀rọ̀ torí bí gbàǹjà bá pógún tábàtà bá pọ́gbọ̀n ojú ọ̀tọ̀ làmúwefin àti pé bọ́rọ̀ bá ń ṣe bí ẹni ṣóòkùn ṣóòkùn ojú ìmọ́lẹ̀ ni wọ́n fi ń worú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ìforíkorí wọn ló máa dálé lórí ọ̀nà àti ìjíròrò láti wá ìyanjú sí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí kó lè kúrò nípò ẹmẹgẹrẹmìtì tó wà kó bọ́ sójú táyé ní gbangba kó jó àjómi kò bí ìlú ò bá rójú àwọn àgbààgbà pé bíríkótó wọ́n pé bìrìkótó wọ́n dèpènù bílù ò bá fẹ́ rojú làwọn àgbààgbà ń pé bìrìkótó wọ́n á sì tún orí tó bu ṣe ìwé ìròyìn the punch ló kọ bẹ́ẹ̀. Daily Post ló kọ ìròyìn tèmi ò fi ṣíde láàárọ̀ yìí látàrí àìsí ètò ààbò mọ̀ ní pàápàá ìyẹn ní apá ìwọ̀ oòrùn orílẹ̀-èdè wa nàìjíríà apá ìwọ̀ oòrùn gúúsù orílẹ̀-èdè wa nàìjíríà ni àwọn ẹgbẹ́ kan tí wọ́n pera wọn ní oòdua youth coalition àwọn ni wọ́n mọ̀ ti pe ibà gani adams lọ́wọ́ yìí ibi kó tètè dìde o kó sì wá nǹkan ṣe sí àìsí ètò ààbò èyí tó ń kojú ilẹ̀ yorùbá àwọn ẹgbẹ́ ọ̀hún òun ni wọ́n ṣàpèjúwe ilẹ̀ yorùbá gẹ́gẹ́ bí ilẹ̀ tó jẹ́ wípé ó gba àlàáfíà láàyè àmọ́ tó ti wá di ilẹ̀ ilẹ̀ ibi tí wọ́n ti ń ṣekú pa àwọn ọba báyìí tí wọ́n sì ń jí àwọn ọmọ ilé ẹ̀kọ́ gbé lọ látàrí pé kéèyàn rọmọ ẹ̀ lọ́lé ẹ̀kọ́ káàti padà wálé sí dọ̀rọ̀ ni o gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ ààrẹ àwọn ẹgbẹ́ yìí táyọ̀ olúyì òun ló jẹ́ pé ó kọ ìwé yìí tí ó sì buwọ́lù tí ó fi ránṣẹ́ ìyẹn sí ibà Gani Adams ó pé gẹ́gẹ́ bí ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ Yorùbá ṣe bí àwọn aṣíwájú rẹ ti mọ́ ń ṣe ó ní kódà mo kọ ìwé yìí pẹ̀lú ìbànújẹ́ ọkàn àti látàrí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ léyìí tí ò ti ẹ̀dùn mọ́ wa nu rárá ó níbi tá a ti rí ti odindi ọba méjì ọba aláyé nílẹ̀ Yorùbá ọba Ọlátúndé Olúṣọlá ìyẹn ti mọ́jọ́ àti ọba babátúndé ògúnṣàkìtì ẹlẹ́sùn ti ẹ̀sùn èkìtì tó jẹ́ pé àwọn agbébọn wọn ṣekú pa àwọn ìyẹn lẹ́nu bodè ìpínlẹ̀ èkìtì o bẹ́ẹ̀ náà ni tàwọn ọmọ tí wọ́n jí gbé lọ àwọn ọmọ kéékèèké tí wo ni wọ́n ń gbọ́ kí wọ́n ṣerú rẹ̀ fún àwọn ilé ẹ̀kọ́ apostolic faith nursery and primary school ní emure èkìtì ó ní bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rèé kò tí ì pẹ́ náà tí ìbúgbàmù tó ṣẹlẹ̀ ìyẹn ní ìpínlẹ̀ ọ̀yọ́ àjòjì òun ni wọ́n wà nídìí ẹ̀ àwọn ni wọ́n tọ́jú nǹkan kan sílé tí wọ́n tọ́jú nǹkan kan sílé ó ní ó dá ọ bó ti wá rí yìí ní ìtàn ilẹ̀ yorùbá àti ní ààrẹ kúrúnmí a ní òjò bẹ̀rù a ní ààrẹ látòṣà kódà a ní mko abiola tí ò tí ì pẹ́ ńlẹ̀ ńlẹ̀ ń bí yìí ó ní ohun tí àwọn náà ṣe láti lè rí pètò ààbò dúró fún àwọn èèyàn wọn ṣe báwọn aṣíwájú rẹ ti máa ń ṣe o àwọn ẹgbẹ́ ọ̀hún ni wọ́n ń pe ibà Gani Adams bẹ́ẹ̀ Daily Post ló kọ́ ẹ̀mú kẹ̀ka ẹ̀kúnrẹ́rẹ́ ń bẹ́ẹ̀ ìròyìn míì tọ́wọ́ mi bà yìí ló ní í ṣe pẹ̀lú ohun tó kan gbogbo aráàlú torí bí náà bá ń rúkọ rúbọ ìkòkò gbọ́dọ̀ jò hmm. alákòóso fọ́rọ̀ okòòwò nílẹ̀ òkèèrè ti pàrókò ṣọwọ́ sórílẹ̀ yìí alákòóso fọ́rọ̀ okòòwò òkèèrè Geoffrey Van Leeuwen ti sin orílẹ̀‐èdè Nàìjíríà nípàkọ́ bí ibi tọ́rọ̀ dé dúró yìí àmọ́ ní rógun èèyàn ó ní bẹ́ẹ̀ bá fẹ́ kí ebi ò pàgbà fọwọ́ mẹ́kẹ́lé kó hàn yín lè mọ̀ ẹ wá gbogbo ọ̀nà pẹ̀lú ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé láti fi pèsè oúnjẹ kẹ́ni ànító àti àníṣẹ́kù oúnjẹ bóúnjẹ bá kúò nínú ìṣẹ́ ìṣẹ́ ti bù ṣe hmm. bí ò bá sóúnjẹ kò sókun torí oúnjẹ ńlá fi ń gbé ẹ̀mí ró ká jẹ oúnjẹ tó dáa nísìn mara dọ́ṣọ̀ gẹ́gẹ́ bó ti tọ́ka rẹ̀ wípé oúnjẹ àìsóúnjẹ ló ń fa ìyàn bí ẹ̀ka ètò ọ̀gbìn ò bá sì dúró gírí oúnjẹ aṣọ̀wọ́n nílùú ọmọ tó wá fi ogún ọdún rò tẹ́ ẹ ní ẹ fẹ́ kó jẹ àjẹyó bọ̀m̀bọ̀ láàrin ogún ìṣẹ́jú iṣẹ́ ńlá lẹ fẹ́ fúnra yín ṣe gẹ́gẹ́ bó ti tọ́ka rẹ̀ pé kí ìjọba orílẹ̀-èdè yìí gbà á ní gbogbo ọ̀nà wá ọ̀nà láti kọ́ àwọn ẹ̀kọ́ ní ẹ̀kọ́ bá a ṣe ń dókòwò ṣẹ́ka ètò ọ̀gbìn àwọn àgbékalẹ̀ àkànṣe iṣẹ́ gbogbo tó ní ṣe pẹ̀lú ètò ọ̀gbìn dídòwò pọ̀ ẹ̀ka nílẹ̀ òkèèrè tó ní ṣe pẹ̀lú ètò ọ̀gbìn gbogbo ẹ̀ gbogbo ẹ̀ kó ní í ṣe pẹ̀lẹ́tù ọ̀gbìn torí ohun tá a jẹ là kọ́kọ́ wá ká tó jẹ́ ohun tá a jẹ́ ìwé ìròyìn the punch ló kọ bẹ́ẹ̀. punch yẹn náà ló kọ ìròyìn eléyìí o níbi tó jẹ́ wípé ẹ àgbáríjọ àwọn gómìnà òun ló jẹ́ wípé wọ́n ní wọ́n mọ̀ tí lọ bá ẹni tó jẹ́ alákòóso ìyẹn fún ọ̀rọ̀ àgbẹ̀ lórílẹ̀‐èdè wa nàìjíríà ìyẹn gómìnà ìpínlẹ̀ kwara wà lára àwọn tí wọ́n lọ abdulrahman abdulrasaq ti taraba agbukefas ti ondo lucky ayédatiwa ti kogi ahmad òdòdó ní ọjọ́ ajé òun ló jẹ́ wípé wọ́n ya bo olúùlú lẹ̀wà àbújá o ní ilé-iṣẹ́ ìjọba èyí tó ń rí sí ọ̀rọ̀ ọ̀gbìn lórílẹ̀‐èdè wa nàìjíríà àti ààbò oúnjẹ o ni wọ́n sì sọ̀rọ̀ pé ẹ dákun ẹ tètè wá nǹkan ṣe sí ọ̀rọ̀ àìsí oúnjẹ àti ọ̀wọ́n gógó lórílẹ̀‐èdè wa nàìjíríà pàápàá àìsí ètò ààbò lórí oúnjẹ o kí wọ́n gbin rè oko lọ ṣáláàlú kóúnjẹ ó lè pọ̀ kí ààbò sì wà fún oúnjẹ lórílẹ̀‐èdè wa nàìjíríà o wọn ni ó ṣe léyè látàrí bí ó ti jẹ́ wípé gegere lórí gèlèrè òun ni owó oúnjẹ ń lọ sókè ní gbogbo ìgbà tó sì jẹ́ wípé àìsí oúnjẹ ó ń bá wa jà lórílẹ̀‐èdè wa nàìjíríà abdulrasaq tó jẹ́ pé òun tún ni alága ìgbìmọ̀ àwọn gómìnà òun ló jẹ́ wípé ó mọ̀ sọ fún alákòóso ọ̀hún ìyẹn alákòóso lórí alákòóso ètò ọ̀gbìn àti ààbò lórí oúnjẹ Abubakar Kyari wípé kí ó ṣe gbogbo ohun tó bá lè ṣe o bó tilẹ̀ jẹ́ pé ká mọ̀ tanra wa lórílẹ̀‐èdè wa nàìjíríà tá a wà yìí lónìí orílẹ̀‐èdè nàìjíríà ní oúnjẹ tí owó oúnjẹ ti wálẹ̀ jù ní gbogbo orílẹ̀‐èdè tó wà lápá ìwọ̀ oòrùn áfíríkà o ó ní àmọ́ náà àgbọ̀dọ̀ á máa lajú wálẹ̀ ká mọ wòran ó ní bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rèé báǹkì àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà lábẹ́ ọ̀gá wọn àná ìyẹn Godwin Emefiele òun ni wọ́n gbé anchor borrower sílẹ̀ àmúkíní yẹn ò fi bẹ́ẹ̀ so èso re torí tó bá so èso re ni kì í ṣe ohun tá à ń sọ yìí láàmọ̀ sọ àmọ́ ebi ń pa àwọn èèyàn wọ́n ń kérora gbogbo ń tẹ̀yìn náà bá lè ṣe tó lè jẹ́ kí oúnjẹ ó pọ̀ ṣàlàlù lórílẹ̀‐èdè wa nàìjíríà ní kẹ́ punch ló kọ ẹ̀kúnrẹ́rẹ́ wà ń bẹ ẹmu kẹka ń bẹ. ẹni bá ní kí ayé ó rọ́jú òun nìkan kọ́ ló máa rọ́jú fún hmm. ẹ́mbáàsì ní kó mọ polúkú muṣu tẹ̀bí tara ẹ̀ náà ajẹ́ ń bẹ ló ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ kan tí òun wo sàkún àwùjọ ẹni tó jẹ́ ọ̀jọ̀gbọ́n lẹ́ka kan nílé ẹ̀kọ́ gẹ̀rẹ́fàsì kan níbàdàn ìpínlẹ̀ ọ̀yọ́ ké sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí wípé àfi kí ìjọba àpapọ̀ dìde kí wọ́n tètè wá wọ́rọ́kọ́ fi ṣọkọ́ kí wọ́n sì wá wọ́rọ́kọ́ láti fi ṣàdá wọ́n ọ̀nà àbáyọ ọ̀nà àbáyọ yányán sí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí torí ìṣẹ́ àti òṣì jọ ń ta ayò ọlọ́pọ́n lùgbàdà lójú agbami orílẹ̀-èdè yìí ni níbàámu pẹ̀lú bí nǹkan tún ṣe wá le kankan nílùú òun wo sàkún àwùjọ náà tọ́ka rẹ̀ wípé ọ̀nà gbogbo ni ìjọba gbọ́dọ̀ gbà láti lè wá ọ̀nà àbáyọ sí bí àìríṣẹ́ gbogbo ṣe máa níṣẹ̀ àìsóúnjẹ ṣe máa dolóúnjẹ nílé àti àìrọ́gbọ́ ṣe máa bọ́ sí ipò rírọgbọ́ torí ọgbọ́n inú èkúté ò gbọ́dọ̀ tayọ tológbò òní bí nǹkan ti rí àfi kí ìjọba tó ń tukọ̀ wá ọ̀nà gbogbo tí nǹkan fi máa dẹrùn fáráàlú ẹnì kan ló wà ńbẹ̀ ẹni sì wà ńbẹ̀ náà ní í ṣe bẹ̀ dandan ni àfi kí wọ́n sì wá ọ̀nà láti ṣe bẹ̀ kó dáa kára tu alé tu ara ẹyẹ tá a bá kó ọmọ ìkan ò ní dídùn rè kò sí bó ṣe máa jẹ́ ẹni ebi ń pa kò ní jóyà kí ní yòjò ìwé ìròyìn the punch ló kọ bẹ́ẹ̀. daily post ló kọ ìròyìn eléyìí níbi tí àwọn ọmọ iléeṣẹ́ ẹ̀ṣọ́ aṣọ́bodè orílẹ̀-èdè wa nàìjíríà ó ní wọ́n mọ̀ ti sọ̀rọ̀ pé àwọn ọmọ kọ́ làwọn mọ̀ ṣekú pa ọmọbìnrin kan ìyẹn ní ẹnubodè jibia ìyẹn ní ìpínlẹ̀ katsina ní ọjọ́ àbámẹ́ta tó kọjá yìí abdullahi maiwada ẹni tó jẹ́ agbẹnusọ ìyẹn fún àjọ ẹ̀ṣọ́ aṣọ́bodè ìyẹn ló mọ̀ sọ̀rọ̀ yìí di mímọ̀ nínú àtẹ̀jáde kan tó fi léde ní àná wọn ni àwọn kẹ́dùn pẹ̀lú mọ̀lẹ́bí ọmọ yìí o àmọ́ àwọn ń jẹ́ kó tó àwọn èèyàn létí wípé pẹ̀lú ìròyìn òfegè tó ń lọ káàkiri pé àwọn ọmọ iléeṣẹ́ ẹ̀ṣọ́ aṣọ́bodè wọ́n tún ti ṣekú pa ọmọ kékeré kan àwọn ni wọ́n tẹ̀ pọ̀ ẹ mọ̀ fi ọ̀rọ̀ kọ̀rọ̀ kọ́ àwọn lọ́rùn ṣe fẹ́ gbọ́ awakọ̀ ọkọ̀ j5 kọ tó jẹ́ wípé ń ṣe ló kó sóyà bíǹsì rẹpẹtẹ òun ló jẹ́ wípé ó mọ̀ ṣe kú pa ọmọ yìí kódà lọ́wọ́ bí a ti ń sọ̀rọ̀ yìí ó wà lọ́dọ̀ àwọn ọlọ́pàá tí wọ́n fi ọ̀rọ̀ pólọ́fù yọ̀yọ̀ ń dúró lọ́bẹ̀ tó fi wàrò ọwọ́ tó fi wúrú ìwà burúkú yìí ní ọjọ́ kẹta oṣù kejì ọdún 2024 èyí tá a wà yìí torí náà àwọn bá mọ̀lẹ́bí rẹ̀ kẹ́dùn àmọ́ kéèyàn mọ̀ fi nǹkan burúkú ba àjọ àwọn lórúkọ jẹ́ kì í ṣe àwọn ò Daily Post ló kọ́ ẹ mọ̀ kẹ̀ka ẹ̀kúnrẹ́rẹ́ ń bẹ̀. ṣé àpárá ńlá ọmọ ìyá ẹ̀fẹ̀ ṣùgbọ́n ìjà òní ń padà dálẹ̀ torí alukoro wájà ajakoro ló ń wá pọn lókì fún ìròyìn tọ́wọ́ mímbà àwọn èèyàn orílẹ̀-èdè Nàìjíríà ti bẹ̀rẹ̀ sí ní fàbínú yọ lórí bí ìlú ṣe le kankan yìí kò sí bó ṣe máa jẹ́ ẹni ara ń ro dandan ni kó padà fúnjú pọ̀ wọ́n ní àwọn ọ̀dọ́ àwọn obìnrin wọ́n ya sí ojú pópónà nípínlẹ̀ Niger lólùlù ìpínlẹ̀ ọ̀hún gangan ní Minna ni àwọn èèyàn ti ya sójú pópó tí wọ́n ń fẹ̀hónú hàn wípé ara ni àwọn ebi yìí pọ̀ nǹkan wọ́n gbogbo nǹkan gbówó lórí nǹkan ò rọ́gbọ̀ ara ò rọ́ okùn ara ò rọ́ adìyẹ oríkì àwọn èèyàn kan ni ṣùgbọ́n lápá bòmí ìfẹ̀hónúhàn ló bá dé bí wọ́n ti ṣe ń kéde rẹ̀ àwọn obìnrin dí àwọn ọ̀nà kan pa àwọn ọ̀nà tó lọ láti Mẹ̀nà sí Bìdà àti àwọn ọ̀nà míì náà tó gbajúgbajà tí wọ́n sì ń sọ pé ìnira yìí pọ̀ torí ẹyẹ tá a bá kó ọmọ ìkan ò ní dùndùn rí ẹni a sì dì lóko dandan ni kó ṣe kò kéléwé ìwé ìròyìn The Punch ló kọ bẹ́ẹ̀ ó dá lórí ìròyìn èyí tí ó kà yẹn àmọ́ ẹni tó jẹ́ obìnrin àkọ́kọ́ lórílẹ̀ wa nàìjíríà ìyàwó aláṣẹ olójẹ́kù ṣèpàdé pẹ̀lú àwọn ìyàwó gómìnà gómìnà ní olúùlú lẹ̀wọ̀ àbújá tó sì jẹ́ pé níbi ìpàdé ọ̀hún ló ti ń rọ̀ wọ́n pé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà òun la rí o àmọ́ láìpẹ́ láì jìnnà gbogbo ẹ̀ ń bọ̀ wá jẹ́ rodò hmm. lọ́mọ mi ẹ lọ fọkàn balẹ̀ torí títa ríro làákọ́là bó bá jinná tán ó padà dóge ìròyìn míì tọwọ́ mi bà lóní ẹfà blazing gbé wa dójú ọjà náà bá a bá padà dé ẹ tó gbọ́ wìnrìnwìnrìn à ń bọ̀ ó ti lulẹ̀ ìfàfàmìà falafala ní abẹ́òkúta iléeṣẹ́ links roofing tún gbé e dé o owó jẹ̀ráàdì ti wálẹ̀ ẹ má dààmú rèkórè ìbàdàn iye tẹ́ ẹ máa rà lọ́dọ̀ wa ẹ lè rí níbikíbi àní shingle àti milano classic àti bond a lè bá yín fi ọkọ̀ wa kó débi tẹ́ ẹ bá ti fẹ́ lò ó ẹ kúkú mọ̀ ṣe gerard roof kì í jóná kì í tí kì í ṣá ogún ọdún lónìí digbí ló ṣì wà níṣẹ́ ló ń sinmi pẹ́mú sórí ilé ẹ máa bọ̀ ní iléeṣẹ́ links roofing ní abẹ́òkúta tó wà ní abiola way nnpc ládojúkọ géètì àbáwọlé oopf ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight one four four nine one six two zero four zero eight one four four nine one six two zero four links roofing lóníkẹ́ kẹ́ ẹ wá jẹ àǹfààní ẹ̀dínwó yìí o. ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí gbogbo ọlọ́jà ní ìpínlẹ̀ Ògùn àti gbogbo ọmọ ìpínlẹ̀ Ògùn lápapọ̀ pàápàá ní ẹkùn ìdìbò àárín-gbùngbùn Ìpínlẹ̀ Ògùn (Ogun Central Senatorial District) àti ìwọ̀-oòrùn Ìpínlẹ̀ Ògùn, ń fi àsìkò yìí ké sí Gómìnà Ìpínlẹ̀ Ògùn Prince Dapo Abiodun (MFR) láti tètè dásí rògbòdìyàn àjèjì. Ìjì òkúńkú nísàn, onísàn bòjì, ó yá. Wá filé mi ṣe bùgbé o. Ajé òkúńkú nísàn, onísàn bòjì òwúkíndàm abẹ́òkúta ọ̀rọ̀ ọba kẹ́hìndé adéyẹká adétutù adélànwá pẹ̀lú àtìlẹyìn kábíyèsí his royal majesty ọba professor saka adélọlá mọ̀tẹ́milọ́lá olúyalọ̀ tilẹ̀takeje olúwọ̀ òwúkíndàm abẹ́òkúta ni wọ́n pe gbogbo ọmọ ajé oníṣòwò ajé ọlọ́rọ̀ ajé àwọn tó ń pe ajé àti gbogbo èèyàn síbi ayẹyẹ ọdún ajé twenty twenty four èyí tí ó wáyé ní saturday february seventeen twenty twenty four ìyẹn lórí oníṣòwò rí abẹ́òkúta bẹ̀rẹ̀ láago mẹ́wàá àárọ̀ lábẹ́ àkóso fún àwọn bàbá wa his excellency chief Dr. olùṣègùn ọbásanjọ́ vcfr balógun bukinga àti israel highness sultan m ọlá yusuf olórí parapọ̀ yìí òun olú ọ̀pẹ mẹ́yẹlé ta white ní dress code lọ́jọ́ náà ọjọ́ àkòláyọ̀ o ayẹyẹ ọdún ajé twenty twenty four ajé àjà náà dé wa ajé òkúkú nísàn onísàn àbòjì ó yá wá fìlẹ̀ ní ṣe bùgbé o. ajé. kingdom abẹ́òkúta adéyẹká adétutù adélànwá pẹ̀lú àtìlẹyìn kábíyèsí majesty ọba professor saka mọ̀tẹ́milọ́lá oh sorry story is about to change now get up buckle up and get ready to move with coast lane travel. yes. Coast Lane Travel is the travel agency you need right now to make your desire to go study abroad fast and possible in countries with world-class educational standards like United Kingdom, Canada and Norway where you will be able to travel with your family and also be opportune to work as you study, making your study so easy. At Coast Lane Travel, we are experienced and reliable, supporting our clients in their travel days at a guaranteed lowest rate. We also offer different exciting packages like conferences, business executive trips, tourism and many more to Switzerland, Holland, Finland, and many other countries across the globe. We offer you current up-to-date information regarding visa requirements. Visit us today at number 85 Itoku Shopping Complex, Itoku Abeokuta, or call us on 0901 930 2697 and 0810 882 6373. Website www.coastlandtravel.com. gatewerema bible college and theological seminary tó wà ní oríòkè arárọ̀mí holy ghost concentration camp ajégúnlé bus stop pápá aláǹtó ìlà road off lagos abeokuta expressway ogun state nílé ẹ̀kọ́ bíbélì ìgbàlódé níbi tá a ti ń kọ́ àwọn èèyàn ní àwọn ẹ̀kọ́ bíi pastoral education evangelism tàbí theology èyíkéyìí tó o bá yàn láàyò ló lè kọ́ lọ́dọ̀ wa láàrin oṣù mẹ́fà péré lẹ́ ó ṣe tán lẹ́ ó sì gba ìwé ẹ̀rí mo yege láti lè tẹ̀síwájú lọ sí sáà míì ilé ẹ̀kọ́ yìí jẹ́ ilé ẹ̀kọ́ gbàlódé pẹ̀lú àṣekọ̀lé àwọn ẹ̀kọ́ mìíràn nílẹ̀ yá àti lókè òkun gatewerema bible college kò lẹ́lẹ́gbẹ́ torí àwa ni àkọ́kọ́ ta ni online radio station tiwa wa láti máa kọ́ ẹ̀kọ́ lórí rédíò titi wa àti láti máa kọ́ ènìyàn lẹ́kọ̀ọ́ lórí ẹ̀rọ amóhùnmáwòrán titi wa ìgbà àkọ́kọ́ rẹ̀ onílẹ̀ adúláwọ̀ àwọn àǹdà tún wà lóríṣiríṣi oríṣi èdè tó o bá gbọ́ òun náà ni àǹdà òtítà ó fún yín gbìyànjú láti darapọ̀ mọ́ wa tàbí kò pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero eight zero two three zero six six one four nine tàbí zero eight zero three four eight two four nine one seven àwọn òjíṣẹ́ ọlọ́run tí wọ́n láàmìlaka tí wọ́n dáńtọ́ nínú ẹ̀kọ́ bíbélì tí wọ́n sì ní ẹ̀kọ́ jìnlẹ̀ ni àwọn olùkọ́ni níbẹ̀ darapọ̀ mọ́ wa ní sáà yìí february oṣù mẹ́fà ni Um, ìjì ògúngún nísàn onísàn òbòjì ó yá ìjì ògúngún nísàn onísàn òbòjì ó yá wá fi lè ní ṣe bùgbé o. ajé. òwútúndàm abẹ́òkúta ọ̀rọ̀ ọba kẹ́hìndé adéyínká adétutù adélànwá pẹ̀lú àtìlẹyìn kábíyèsí his royal majesty ọba professor saka adélọlá mọ̀tẹ́milọ́lá olúyalọ̀ tilẹ̀ta keje olúwọ̀ òwú kingdom abẹ́òkúta ni wọ́n pe gbogbo ọmọ ajé oníṣòwò ajé ọlọ́rọ̀ ajé àwọn tó ń pe ajé àti gbogbo èèyàn síbi ayẹyẹ ọdún ajé twenty twenty four èyí tí ó wáyé ní saturday february seventeen twenty twenty four ìyẹn lórí omi ṣòkòrì abẹ́òkúta bẹ̀rẹ̀ láago mẹ́wàá àárọ̀ lábẹ́ àkóso fún àwọn bàbá wa his excellency chief doctor olùṣègùn ọbásanjọ́ tcfr balógun bukinga àti israel highness sultan m ọlá yusuf olórí parapọ̀ yìí òun olú ọ̀pẹ lẹ́yẹlé ta white ní dress code lọ́jọ́ náà ọjọ́ àkò láyọ̀ o ayẹyẹ ọdún ajé twenty twenty four àdé àjà náà dé wa. Thank you. tẹ̀síwájú etí ọba ńlé etí ọba lóko ìròyìn fresh láwà one oh seven point nine hmm. ó yàtọ̀ síra wọn àtùpà òní jó làwùlàwù ó mọ́lẹ̀ tó ṣùpá ìròyìn mi nìyí tọwọ́ mi bà àbọ̀ wa látọjú ọjà ibi la padà gúnlẹ̀ sí ìwé ìròyìn the punch ni tó ní ibi tí èṣù bá ti ń jà ràn yìí kò yẹ ká tún máa dáwọ́ gidi ẹmu ló ní pẹ̀lú ìgbésẹ̀ tí àjọ nafdac gbé lọ́gán wípé òun ó ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ẹgbẹ́ àwọn ọlọ́kọ̀ èrò láti fòpin sí àwọn nǹkan mímu tó wà nínú ọ̀rá alájàjò tí wọ́n fi yín jápà ti jò gbùrùgbù tó sì ṣe pé ewékewé tí múni ṣe wékewèke oríṣiríṣi nǹkan ni wọ́n pò papọ̀ síbẹ̀ tó tún léwu èyí tí àjọ NAFDAC àjọ tó ń bójútó àwọn nǹkan tó ń lọ sẹ́nu ní jíjẹ àti mímu àti ìdáàbòbò ká má bàa kó sínú wàhálà láti paṣẹ nǹkan táwọn mú lọ sẹ́nu àjọ nafdra kéde rẹ̀ wípé òun ó fi òfin de àwọn nǹkan jíjá jíjò tó wà nínú àwọn ọ̀rá pẹlẹbẹ pẹlẹbẹ àtàwọn ìgò pẹlẹbẹ pẹlẹbẹ náà èyí tó wà káàkiri tó yá sáwọn èèyàn láti nawọ́ mú tí mú kéèyàn ó máa fònà gàù ṣùgbọ́n báyìí ẹgbẹ́ àwọn tó ń po àwọn nǹkan wọ̀nyí tó wà nínú ọ̀rá pẹlẹbẹ pẹlẹbẹ àti ké pẹlẹbẹ tó ṣe tọ́jú sápò ẹ̀yìn ní òun ó fẹ̀hónú hàn lórí ìgbésẹ̀ náà tí àjọ nafdac gbé lólèdè àtọ̀nà àjọ nafdac sọdímọ̀ pé òun ò ní lajúlẹ̀ kí tàlùbọ̀ máa wọbẹ̀ torí àrọ́jú gbà sàn ju àrọ́jú kọ̀ lọ ìròyìn yẹn lu ti sínú ìwé ìròyìn the punch. báwo ló ṣe mọ̀ pé o máa ń tọ́jú ẹ̀ sápò ẹ̀yìn. kò síbi táyìn fi há. ẹ báwo lè wọ́n ṣe mọ̀. ẹ ó wà nínú news ni. ẹ ẹ news àkọ́tán ẹni tó kọ àkọ́tán. lóòótọ́. bó ṣe ń kọ́ ń ṣàgbéjúwe ẹ̀ síbẹ̀. <laughs> máa béèrè kó o sì máa wáàdí. <laughs> Daily Post ló kọ ìròyìn eléyìí o níbi tó sọ wípé ọwọ́ léṣẹ́ ọlọ́pàá mọ̀dẹ́ ìyẹn ti olúùlú ilẹ̀ wa Àbújá níbi tó jẹ́ pé wọ́n ti rọ́wọ́ tó afurasí ajínigbé kan èyí tó jẹ́ pé ó ń da ìlú lògbòlògbò ìyẹn lólùlù ilẹ̀ Àbújá tó kọ rẹ̀ ń jẹ́ Buhari Muhammad àtàwọn márùn-ún míì tó sì jẹ́ pé wọ́n fojú wọn lólùlù ilẹ̀ wa Àbújá o nínú àtẹ̀jáde kan èyí tí wọ́n fi léde lọ́jọ́ ajé àná òun ló jẹ́ pé iléeṣẹ́ ọlọ́pàá ìyẹn ti ẹ̀ka ti olúùlú ilẹ̀ wa àbújá tí wọ́n fi léde tí ẹni tó jẹ́ agbẹnusọ wọn tó sì buwọ́lù sp josephine ade ibẹ̀ ló ti sọ̀rọ̀ pé ilé ìtura kan ni ọwọ́ mọ̀ ti tẹ gbogbo wọn ilé ìtura tó wà ní abúlé bàṣá ìyẹn ní olúùlú ilẹ̀ wa àbújá o gẹ́gẹ́ bí àtẹ̀jáde tó fi léde ṣe sọ wọ́n ní àwọn márùn-ún èyí tó jẹ́ pé ọwọ́ túbà òun ni muhammad sabiu isa abdullahi hamzat musa fatima abdullahi and zuliat yusuf obìnrin náà tún ń bẹ lára wọn ibẹ̀ gangan ló tún ti wá tẹ̀síwájú pé àwọn èèyàn yìí ni wọ́n wà nídìí bí wọ́n ti jí joshua eze gbé o èyí tó jẹ́ ọkọ ọmọbìnrin blessing eze léyìí tó jẹ́ wípé lẹ́yìn òrẹ́yìn ìbọn bá níbi tí wọ́n ti ń ṣe irú ìwà ìjínigbé yìí wọ́n ní bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ́ ní ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kínní ọdún tá a wà yìí òun ló jẹ́ pé àwọn iléeṣẹ́ ọlọ́pàá òun ni wọ́n mọ̀ gba ọmọkùnrin yìí lẹ̀ lẹ́yìn wákàtí mẹ́rìnlé ní ogún èyí tí wọ́n ti jí gbé o. wọ́n fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn èèyàn yìí gan-an ni wọ́n ń da ìrólùlù lẹ́wọ̀ àbújá lògbòlògbò pé àtàwọn yìí o àtàwọn míì tó tún kù òun lọ́wọ́ àwọn ó bà wọ́n bẹ̀rẹ̀ sí ka àwọn nǹkan tí wọ́n gbà lọ́wọ́ wọn ní ìbọn ak forty seven wọ́n gbà á lọ́wọ́ wọn ẹyọ kan wọ́n ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mẹ́wàá wọ́n gbà á lọ́wọ́ wọn owó náírà èyí tó tó ẹgbẹ̀rún lọ́nà òjìlélọ́ọ̀ọ́dúnrún ó lé márùn-ún three hundred and forty five thousand naira òun ni wọ́n tún gbà ní ọwọ́ wọn o ìròyìn yẹn wà lójú òpó ìròyìn Daily Post jáde láàárọ̀ yìí ẹ̀mú kẹ̀kà ń bẹ̀. àbùkù ńlá gbà ni kí èèyàn jẹ́ ọba kó má ní ìtẹ́ ohun tí ò sì bójúmu ni fún olórí ọdẹ kó má ní ìbọn bí orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ aṣàyàgbàǹgbà fáwọn orílẹ̀-èdè nílẹ̀ Africa giant of Africa kò ṣe ní àwọn nǹkan tó yẹ kó ti ní tó bó ti tọ́ àti bó ti yẹ ní àríwòye àwọn kan ní ní báyìí ìdojúkọ òkùnkùn bírèmù bírèmù bẹ olúùlú wa àbújá wò àtàwọn ìlú kànrìnkàn lórílẹ̀‐èdè yìí kí ló dé tó fi dà bẹ́ẹ̀ wọ́n ní apá kan lórí ẹ̀rọ tó ń ta gèrè pọná jáde ló tún ṣe wọ́n jan ìwọ̀n jan ni òyì déédéé gbé lójijì tó ti ṣe bẹ́ẹ̀ lọ gbaragada ní àwọn ẹ̀ka èyí tó ń bójútó ọ̀rọ̀ kíná máa tàn yẹ̀yẹ̀ nílùú làbújá iléeṣẹ́ apínánà ló bẹ̀rẹ̀ sí náwó ẹ̀bẹ̀ sáwọn òǹbàárà rẹ̀ pé ẹ ṣe sùúrù àwa náà kọ ò torí ohun tó bá mú tí gẹ̀lẹ̀dẹ́ bá tàkìtì ní gbangba ijó ẹ gbọ́dọ̀ ṣe sùúrù fún atọ́kùn kó sọ̀rọ̀ ní ọ̀rọ̀ lórí bí nǹkan ti ń lọ lórí ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná kò ṣẹ̀yìn bí ibùdó tó ń yí bèèrè pọ̀ná jáde lórílẹ̀‐èdè yìí ṣe po bèèrè tó sì ṣe wọn jẹun lápá kan ló fà á tọrọ fi dà bẹ́ẹ̀ bí ò bá nídìí babaláwo kan ò ní padà déédéé jẹ́ àmúṣà ìwé ìròyìn pen pushing ló kọ́ bẹ́ẹ̀. platform times ló kọ ìròyìn eléyìí tóun náà ń pariwo ọpẹ́ o amọ̀dúpẹ́ níbi tó ti sọ wípé àwọn ọmọ àgùnbánirọ̀ èyí tó jẹ́ wípé wọ́n mọ̀ jí gbé òun ní iléeṣẹ́ ọmọ ológun àti àwọn elétò ààbò míì ni wọ́n mọ̀ ti ṣiṣẹ́ papọ̀ tí wọ́n sì rí i pé wọ́n gbà wọ́n kalẹ̀ lọ́wọ́ àwọn ajínigbé wọn látàrí bí wọ́n ti jí àti awakọ̀ àti àwọn tí ń bẹ́nu ọkọ̀ gbé ìyẹn ní ìpínlẹ̀ zamfara o wọ́n ní àwọn tí wọ́n jí gbé ọ̀hún tí wọ́n jẹ́ àgùnbánirọ̀ òun ló jẹ́ pé wọ́n mọ̀ ń lọ wọ́n ń lọ sí ibi tí wọ́n ti ń ṣe àgùnbánirọ̀ wọn ni o ìyẹn ní ìpínlẹ̀ sokoto ní ọdún tó kọjá eddie Megua, ẹni tó jẹ́ olùdarí ìròyìn ìyẹn fún àjọ àgùnbánirọ̀ òun ló jẹ́ wípé òun náà mọ̀ sọ̀rọ̀ sókè pé ọlọ́run ṣeun o ọwọ́ àwọn ti padà gba àwọn àwọn agùnbánirọ̀ tí wọ́n jí gbé tó sì jẹ́ pé wọ́n ti di márùn báyìí èyí tí wọ́n tú kalẹ̀ o wọ́n ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ ní ọjọ́ kẹtàdínlógún oṣù kẹjọ ọdún tó kọjá o níbi tí àwọn agùnbánirọ̀ mẹ́jọ kan èyí tó jẹ́ wípé wọ́n jí wọn gbé ní Zamfara o níbi tí wọ́n ti ń rìnrìn àjò láti Uyo lọ sí Sokoto àmọ́ lẹ́yìn ọ̀rẹ̀yìn Ọlọ́run mọ̀ ti ṣe báyìí wọ́n ní bẹ́ẹ̀ kẹ̀dẹ̀rẹ̀ àwọn tí gbogbo ọ̀nà táwọn lè gbà òun ló jẹ́ pé wọ́n tún ti ń gbìyànjú láti lè rí pé àwọn mẹ́ta tó kù èyí tí wọ́n ń bẹ ní àkàtà àwọn ajínigbé yìí wọ́n di tútú kalẹ̀ pé obìnrin kan àti ọkùnrin méjì òun ló sì wà ní ọ̀dọ̀ wọn gẹ́gẹ́ bí mẹ́gwa bí ó ti fi léde o ìròyìn ayọ̀ ni o kọ́lọ́ ń jẹ́ kí wọ́n rí àwọn tó kù náà gbà kalẹ̀ òun ni ojú òpó ìròyìn platform times ń gbà ládùúrà ẹ hmm. kẹka ẹ̀kúnrẹ́rẹ́ ń bẹ̀. ẹni tí ò yẹ kó woni lójú a kì í hùwà àbùkù sọ́dọ̀ ìró wọn hmm. olùdásílẹ̀ ìjọ kan wọ gàù àjọ efcc ti fi kélé òfin gbé olùdásílẹ̀ ìjọ kan lórí ẹ̀sùn ṣíṣe jìbìtì bó ti lu àwọn ọmọ ìjọ rẹ̀ ní jìbìtì àtàwọn míì tí wọ́n súnmọ́ pẹ́kípẹ́kí bí iṣan ọrùn ìròyìn sọdúnmọ̀ wípé olùdásílẹ̀ ìjọ ọ̀hún ló kéde rẹ̀ pé òun mà ní àjọ kan àjọ ẹlẹ́yinjú àánú tí yóò máa ran àwọn kòlàkòṣagbe lọ́wọ́ àtàwọn tó kù díẹ̀ káàtó fún láwùjọ òun sì gbé àjọ yìí láti bẹ̀rẹ̀ sí ní yọ àwọn èèyàn kúrò nínú ìṣẹ́ òun òṣì ni o láti bẹ̀ ló ń bẹ̀rẹ̀ sí ní béèrè lọ́wọ́ àwọn èèyàn pé kí wọ́n dìde kí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní rọ̀jò owó sákàtà àpò ìtọ́jú owó èyí tí ó mọ̀ lò fáǹfààní àwọn tí wọ́n wà nínú ìṣẹ́ òun òṣì tó fẹ́ gbé dìde ní àjẹ́ wípé ikùn ara ẹ̀ ikùn ara ikún ni ikún dùn tó fi gbà wà lóko ẹ̀pà wọn ní ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ọ̀hún ló jẹ́ òfúùtù fẹ́ẹ̀tẹ̀ ṣe jìbìtì gẹ́gẹ́ bí alukoro fún àjọ EFCC délé oyèwálé ṣe tẹ àtẹ̀jáde rẹ̀ wípé láti paṣẹ ìpè lọ́tún àtòsí lórí ti àwọn tí wọ́n ti gbá lójú lò ní jìbìtì ọ̀hún ló jẹ́ kí wọ́n tọpinpin ẹ̀ tí wọ́n sì fi ẹ̀sùn kàn án wípé ẹ̀sùn ìṣòwò kùmọ̀kùmọ̀ owó kan tó máa fẹ́ẹ̀ tó bí ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀rún lọ́nà kan ó lé díẹ̀ owó náírà wọ́n ní ní báyìí wọ́n mú ba ojú ẹ̀ balẹ̀ ẹjọ́ lórí ẹ̀sùn jìbìtì náà bó bá di pé agbọmọlà bẹ̀rẹ̀ sí ní gbọmọpa ìtìjú ńlá ni nínú ìwé ìròyìn the punch ló wà àti hmm, platform times náà kọ platform times. Ah, ọ̀gá ọ̀dà hmm. eh, punch kọ eléyìí o. <laughs> ọ̀rọ̀ tó bá ti di tó. Ah, mo rò pé ó fẹ́ sọ di rere ayé. jẹ́ kí gudugbẹ̀ ó máa já nísànsán. ó dà pẹ̀lú ìròyìn tí ń bẹ lọ́wọ́ mi. wálé pátápátá ọlọ́wọ́ bọ́tìnì. Ah, ọ̀gá ń gbọ́ ẹ. <laughs> máa nìṣó wálé máa nìṣó. ó ṣàrántí ìròyìn àwọn gómìnà tí mo kà lẹ́ẹ̀kan mhm. wípé wọ́n sáré lọ sí ọ̀dọ̀ alákòóso èyí tó ń rí sí ètò ọ̀gbìn àti ààbò oúnjẹ lórílẹ̀‐èdè wa nàìjíríà ìròyìn mọ̀ ti jáde o níbi tí wọ́n mọ̀ ti fìròyìn léde pé à ẹ lọ fọkàn balẹ̀ láìpẹ́ láì jìnnà láìpẹ́ oṣù sí ìsinyìí ó mọ̀ ṣeé ṣe kí oúnjẹ ó pọ̀ rẹpẹtẹ lórílẹ̀‐èdè nàìjíríà kí owó oúnjẹ kó sì já wálẹ̀ o látàrí bí ó ti jẹ́ wípé wọ́n ní àwọn àgbẹ̀mọ̀ ti ṣọ̀gbìn lọ́rẹ́ pẹ́tẹ́ látọwọ́ ìjọba àpapọ̀ àti iléeṣẹ́ èyí tó ń rí sí ètò ọ̀gbìn lórílẹ̀‐èdè wa nàìjíríà o pèsè òfẹ́ gbọ́ hmm? sáré lẹ̀ èyí tó tó ẹgbẹ̀rún lọ́nà okòóléní ọ̀ọ́dúnrún ó lé mẹ́ta ìyẹn three hundred and twenty three thousand hectares òun ló jẹ́ pé wọ́n mọ̀ ti fi gbé nǹkan lọ ṣàlàlù báyìí hmm. wọ́n ti wá tẹ̀síwájú láti mọ ṣàlàyé rẹ̀ pé kì í ṣe pé bóyá oúnjẹ ṣá ni wọ́n kàn gbìn o wọ́n ní wọ́n gbìn wíìtì ìrẹsì àgbàdo àti gbàgùdà lọ rẹpẹtẹ pé àní mo jẹ kóró nìkan a tún fi gbàgùdà. oní lílọ ni gbàgùdà gan èèyàn padà lọ ni kó tó dà mọ́ la èèyàn padà lọ náà ni hmm. wọ́n ní wọ́n tún fi àní lọ rẹ̀ bá ṣe jẹ ni. wọ́n ń lọ o jíjẹ nǹkan. ará ìlọrin. Mm-hmm. wọ́n ní gbogbo ẹ̀ pátá òun ló mọ̀ kúnlẹ̀ látàrí àtẹ̀jáde kan èyí tó jáde láti ọ̀dọ̀ ilé-iṣẹ́ ìjọba tó ń rí sí ètò ọ̀gbìn lórílẹ̀‐èdè wa nàìjíríà àti ìdàgbàsókè iṣẹ́ ọ̀gbìn ibẹ̀ gangan wọ́n ti fi léde pé bẹ̀rẹ̀ láti ọjọ́ láti oṣù kínní ọdún tá a wà yìí òun ló jẹ́ pé ilé iṣẹ́ ìjọba ètò orí sí ètò ọ̀gbà àti ààbò oúnjẹ òun ni wọ́n ti ń ṣe gbogbo ohun tó wà níkàápá wọn láti lè rí wípé ètò ọ̀gbìn rọrùn bẹ́ẹ̀ náà ni kí wọ́n sì dáko lọ rẹpẹtẹ o wọ́n níṣẹ́ wárí ti sáré lẹ̀ èyí tí wọ́n fi gbin ìrẹsì ó mọ̀ lé ní ọgọ́fà wọ́n ní mẹ́tàléní ọgọ́fà mọ̀ ní one hundred and twenty three ẹgbẹ̀rún lọ́nà mẹ́tàléní ọgọ́fà ó jàre one hundred and twenty three thousand hectares wọ́n wá ní iye èyí tí wọ́n fi gbé wíìtì náà nǹkan òun náà kúnlẹ̀ lọ rẹpẹtẹ ẹ̀ sáré lẹ̀ èyí tó tó ẹgbẹ̀rún lọ́nà àádọ́jọ one fifty thousand bẹ́ẹ̀ náà nìyí tí wọ́n fi gbin àgbàdo náà nǹkan ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n ni ṣẹ̀wárí ti gbàgùdà ẹgbẹ̀rún lọ́nà ogún ni wọ́n ní ká lọ fọkàn balẹ̀ o nítorí àwọn agbègbè yìí tí gbogbo kinní yìí wà òun ló jẹ́ pé ń ní Adamawa ó ń bẹ ní Bauchi Borno Gombe Jigawa Kaduna Kano Kebbi Katsina Niger Plateau Sokoto Taraba Yobe àti Zamfara torí náà ẹ lọ fọkàn balẹ̀ á hmm, hmm. jẹ oúnjẹ rẹpẹtẹ punch ló kọ́ ẹ mọ kẹka ń bẹ̀. Hmm. àti ẹ̀gbọ́dọ̀ kọ́kọ́ ṣàmì sí torí gbogbo nǹkan ifá re ló dùn gbọ́ ìran èèyàn re ló dùn mọ̀ ifá tá a dá tí ò létùtù ní dojú àgbàrú ìwé lè ó dùn gbọ́ kọ́nà ọba jẹ́ orí bẹ́ẹ̀. kò sí adíá náà. ó díá o. ẹ ẹ ya kí ló díá fún. jẹ́ kí efa blessing gbé wa lọ sójú ọjà náà. à <laughs> ń padà bọ̀ mustaifo mustaifo. ibà ṣẹ̀ṣẹ̀ kọjọgbọ́n o oa ibà ti rógo orí fífọ́ ti dáràn ọ̀fìn kí wọ́n gbó o lọ́wọ́ mustaifo. ẹ lọ ra mustaifo ọkọ̀ malaria ara gbígbóná ládàá wá tì ó sójútù mọ́. tọmọdé tàgbà ló ń lè lò ó. ibà àkànjọ̀gbọ́n. bẹ́ẹ̀ni. tó bá gbọ́ mustapho. Ah. ara tó ti sùn tẹ́lẹ̀ ají. pẹ̀lú mustapho. ají ibà arọ lè wé. ají. mustapho tó bá ń ṣe é bí ibà orí fífọ́ ara ríro tàbí àìróorun sùn dáadáa. mustapho herbal powder oníyẹ̀fun ni kí o gbẹlura. mustapho gan lòlùgbòǹgbò tìrìgbò ti ń wa gbo fún ibà. ó ti wà ní oníyẹ̀fun powder ó sì wà káàkiri gbogbo ilé ìtajà oògùn ilé iṣẹ́ àjẹbí trad ìbàdàn medical company limited tó ń ṣe ó le koko ló gbé jáde láti jẹ́ alágbàtà ẹ pè zero eight zero twenty six twenty six sixty eight twenty six mustapho ọkọ̀ ibà bí àyípadà ò bá sí lẹ́yìn ọjọ́ méjì lọ rí dókítà rẹ. àkànṣe ọ̀sán kan òru ní Jesus City ọlọ́run sàmúlùwà lọ ní kó wá gba ìkólọ́rẹ́ padà. àkókò yẹn láyé sí fúnni ní ẹlẹ́gẹ̀jì tó máa. sọmọlú àná bàbá adámímọ́gò. pé ìgbà mẹ́ta ni ká pàdé o. wọ́n sẹ́kọ̀ orú kan nínú ìrìn àjò. àwẹ̀ àtàdúrà forty one days ọlọ́dọọdún yẹn. ọjọ́ sátọ̀dé. tẹ̀ àti sẹ́ndì eleven gángan ni lásán yìí. gba gbogbo rẹ̀ padà. ìrẹ́ gbogbo tó tọ́ sí ẹ. jésù fẹ́ yọ̀ǹda sátidé àti sẹ́ndì ọ̀sẹ̀ yìí. nípasẹ̀ ìjọlọ lórí àwọn ìránṣẹ́. àwọn olórin ẹ̀mí. tọ́pẹ́ olùtọ́kùn. bọ́sí adé ìwà. àràǹbádà tún. wọlé ìsàmúlò aláṣẹ. bẹ́ẹ̀ la nfààní wọn náà wọn kánsẹ́lì máa wà láti rí wòlíì. gbogbo èèyàn ní gbogbo omi àdúrà wọn náà láti ilé ka san twenty five twenty three àti twenty sọmi yẹn. máa bẹ bọ̀ nù àdúrà. pèsè ẹsẹ pèsè mẹsì pírámọ̀tì. adamimogo jesus city. tó wà ní ìbẹ̀jù lẹ́jẹ̀ pẹ̀ expressway. ìlàmìjà village lẹ́jẹ̀ aláró city. nílùú ẹ̀kọ́ ìwà ló máa sọ testimony ọ̀sẹ̀ kan orúkọ eléyìí. òní electronics dé ìrọ̀rùn dé fún gbogbo ẹ̀yin èèyàn wa yes òní electronics iléeṣẹ́ tọ́lọ́run fi ṣìkẹ́ ẹ wa tó bá donate electronics ibùdó kan ṣoṣo kìkì electronics nìyẹn owó pọ́ọ́kú ló bá dé bẹ́ẹ̀ sì rèé original náà níbẹ̀ sà. láwọn electronic appliances lóríṣiríṣi bíi television refrigerator freezer radio tape lóríṣiríṣi plasma tv lóríṣiríṣi home theatre pressing iron air condition generator washing machine abibili àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá a lè ka tán. òní electronics ọ́fíìsì wọn wà ní ṣàpọ̀n abẹ́òkúta ní greenhouse behind new Ṣàpọ́n shopping complex opposite general post office kò sẹ́nikẹ́ni bọ́ọ̀dì tẹ́ ẹ bèrè ní electronics lọ́wọ́ ẹ̀ ní Ṣàpọ́n tí ò mọ̀ bẹ́ẹ̀ ẹ pè wọ́n telephone zero eight zero three three five zero six eight five zero Abike zero seven zero six nine one seven three nine eight eight òní electronics òní gangan lónìí òní lónìí ó máa jẹ́. pẹ́tẹ́ ló máa kí yín o ó ní ẹ lówó ẹ bímọ kẹ́ ṣiṣẹ́ àgbẹ̀ kẹ́ jèrè tó bá di ká sálẹ̀ ó. àjọ jèrè rẹpẹtẹ rẹpẹ ló ṣe gbọ́kànlé. ọgọ́ta ló ń fi wọ́n wéra wọn òun àti ta ni níwájú ta ni òkè téńté lẹgbẹ́ àwọn àgbẹ̀ fẹ́tẹ́ẹ̀ni wà bí ọ̀rọ̀ bá di ká ṣiṣẹ́ àgbẹ̀ ká sì tún ta ilẹ̀ oko tí á jẹ́ kí àgbẹ̀ ó jèrè rẹpẹtẹ ẹ̀dínwó tí ò láfiwé ni fifteen farmers association ń ta ilẹ̀ tó dùn dáko sí fún ẹni tó bá fẹ́ ra ìlàjì éka plọ́ọ̀tì mẹ́ta láti fi dáko ó lè kọ́kọ́ san ó kéré tán twenty five thousand naira eka méjì àtààbọ̀ fifteen plots ninety five thousand naira péré ló máa kọ́kọ́ san ẹ sì lè fi odidi ọdún kan sanwó tó kù ní san díẹ̀díẹ̀ ẹ wá gbọ́ o tó bá ti lè pé ìlàjì owó ilé oko tó fẹ́ rà wá gbalẹ̀ rẹ láti bẹ̀rẹ̀ iṣẹ́ ní pẹrẹwu bí feptel farmers association lórí zero eight one zero nine seventy five seventy five sixty five. ọjọ́ kẹwàá oṣù kejì ọdún yìí làǹfààní yìí máa dópin. from yaba epicenter for lagos all the way to cocoa house for ibadan the matter na the same thing everywhere o dey see everywhere e come dey show say matter for southwest e no too pure again o the matter don dey deep so wey eh, some kind state no fit do anything again without borrowing gbese no even know how dem wan take pay the money back sake of sasso oh, if we no torchlight am well well we go burn our pikin plus pikin pikin inside gbese right make i hear you say god forbid as matter be so we must shine our eye on top taxation that na tori of how to pay government back money for example yasamaya wey dey pay tax for her oyinbo business but she no sabi as the matter dey go to take know this matter we must call everybody for public ground make everybody know about gbese plus how to give government money wey we dey call tax policy brain breeder youth development initiative and sisla with support from christian aid dey don stand up for front talk say we wan lead advocacy program so therefore we follow everybody to slide the matter for public make we take yarn on top responsible borrowing and how our economy go take standard out gidigba for naija this information na from brain breeders youth development initiative with support support from CISLA, Tax Justice and Government Platform, and Christian Aid Nigeria. Aid Nigeria. ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí gbogbo ọlọ́jà ní ìpínlẹ̀ Ògùn àti gbogbo ọmọ ìpínlẹ̀ Ògùn lápapọ̀ pàápàá ní ẹkùn ìdìbò àárín gbùngbùn ìpínlẹ̀ Ògùn Ògùn Central Senatorial District àti ìwọ̀ oòrùn ìpínlẹ̀ Ògùn ń fi àsìkò yìí ké sí gómìnà ìpínlẹ̀ Ògùn Prince Dàpọ̀ Abíọ́dún MFR láti tètè dá sí rògbòdìyàn àti wàhálà tó ń wáyé láwọn ibùdókọ̀ léyìí tó wá láti ọwọ́ ẹgbẹ́ National lápá ẹkùn ìdìbò àárín-gbùngbùn ìpínlẹ̀ Ògùn àti ìwọ̀-oòrùn ìpínlẹ̀ Ògùn. Ìjà náà ló ti bẹ̀rẹ̀ láti ọjọ́ 4 oṣù kejì ọdún yìí tó sì ti ń ṣàkóbá fún ètò ọrọ̀ ajé àti àlàáfíà agbègbè. Wọ́n wá fi àsìkò yìí rọ gómìnà láti pe àwọn igun tí ọ̀rọ̀ náà kàn nínú ẹgbẹ́ National kó tó fẹjú jù báyìí lọ. Wọ́n gbà ládùúrà pé ìpínlẹ̀ Ògùn kò ní bàjẹ́, àlàáfíà á túbọ̀ máa jọba. Ìlú yìí ò ní dàrú o, olùkéde àwọn ọlọ́jà àti àwọn ọmọ ìpínlẹ̀ Ògùn lápapọ̀. tó rọra gbé mi wọlé o jèrè. ó yá náà a tún ti padà dé látẹ̀ka ìpolówó ọjà wa ìròyìn tẹ̀síwájú. arógundádé yẹlẹ́ ni à ń pọ́nlé arógundádé yẹlẹ́ ni à ń yìn torí àtogun ilé àti títa kò séyìí tọ́mọ ojú lè dúró dè ó yẹ ká yin iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn fún akitiyan wọ́n ti fọwọ́ òfin mú àwọn afurasí mọ́kànlá ọ̀tọ̀ọ̀tọ̀ lóhun tó ní í ṣe pẹ̀lú báwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ṣe waná wọn lábẹ́ òkúta tí ń ṣolúùlú ìpínlẹ̀ Ògùn àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn jà wọ́n gbẹ̀mí lẹ́nu ara wọn wọ́n gbẹ̀mí lẹ́nu èèyàn kan wọ́n tún gbẹ̀mí lẹ́nu ẹlòmíì láwọn bíi ọ̀tọ̀ọ̀tọ̀ tòun ti ró ìbọn tó ń ró kẹ̀kẹ́ lọ́tún àtòsí àti àwọn míì tó farapa yánnayànna o alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ọmọlọ́lá odò tọ́lá fìdí ẹ̀ múlẹ̀ pé olóbó iléeṣẹ́ ọlọ́pàá olóòótọ́ ni o àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ti ń jà wọ́n jà ní Abẹ́òkúta o wọ́n sì gbẹ̀mí lẹ́nu ara wọn wọ́n pa ẹnìkan tí wọ́n pe orúkọ rẹ̀ ní ọlọ́ba wọ́n sì tún pa ẹlòmíì tí wọ́n mọ̀ sí táyọ̀ àlọ́rà àtàwọn míì tíròyìn tó ń nawọ́ ẹ̀ sórí àtẹ̀ èyí àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn jọ wàákò lábẹ́òkúta tí ń ṣolú ìlú ìpínlẹ̀ Ògùn iléeṣẹ́ ọlọ́pàá ti wà lẹ́nu ẹ̀ láti dẹ́rọ́ kétò ààbò sì wà ìwé ìròyìn gbogbo ló kọ bẹ́ẹ̀. ó dá platform times kọ pé ọwọ́ àjọ sosafe ọwọ́ wọn bá àwọn méjì kan tó jẹ́ṣẹ́ táwọn yàn láàyò níbi kan mọ́ jí kébù gbé kí wọ́n lọ sí di transformer kí wọ́n yọ ohun tí ò yẹ kí wọ́n yọ àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ní ohun tí wọ́n ká mọ́ wọn lọ́wọ́ pé ó tó bá gbé yẹ̀wò ó tó mílíọ̀nù mẹ́rin náírà ah. ọwọ́ ti padà bá wọn ṣá wọn ti ń ṣẹ́jú pàkó ah, pàkó. ẹ mọ̀ pé ewúrẹ́ tó gbé egun ni ọkùnrin hmm. tí ó fi jẹ. jẹ ọlọ́run má jẹ àgbé dààmú. ṣé kọ́ọ̀lù kan. èkó dondo àbí. Ah. ever eh, everblaze ti yarí o ah. yóò mọ̀ pé mo sọ fún ẹ lẹ́ẹ̀kan everblaze ah. ló ní amọ̀gbé pé yín o mo kì í jẹ́ bàbá pọ́ngilá. ó dáa tó bá di ọ̀la ẹ pàdé ẹ pàdé aláwí àti torera hmm. lórí ìròyè tí ọba nílé tí ọba lóko ìtumọ̀ títí dìgbà yẹn ó jàre aláwìyé ti ń wọ ọmọ ọ̀pẹ́lẹ̀ eh. aláwìyé ọmọ Chelsea yóò wọ ọmọ mọ́jú ni <laughs> kíkẹ́ lọ́mọ ògùnṣínà torera lórúkọ mi a pàdé lọ́la kí everblaze ṣàmáyé tí ìdè sígbà taláwìyẹ máa kàròyìn lọ́la. Hmm. Mósè fákẹ́yẹ lèmi ń jẹ́ èmi la jèdè bí ẹni jèdè ọba fèdèsẹ̀sọ one ẹ má bínú pé ẹ fẹ́ pè àti tẹ́ ẹ tẹ̀jíṣẹ́ lójú òpó ẹ̀rọ alátagbà ayélujára gbogbo ẹ̀ adúpẹ́ lọ́wọ́ yín o ire la fi pàdé. fresh 107.9. Invigorating. ẹ̀yin ará gbọ́ nípa proxy global system proxy nílé iṣẹ́ kan ṣoṣo bí wọ́n mílíọ̀nù wọ́n ìmọ̀ kọ̀ǹpútà tó yẹ kóró. Prọ́tì. Pẹ̀lú àwọn advanced courses lóríṣiríṣi. Prọ́tì. Tọ́ba fẹ́ ra UK use laptop ojúlówó. Prọ́tì. Ọ̀rẹ́ CCTV camera installation. Prọ́tì. Wọ́n lè gbà yín lọ́wọ́ ìdákùrẹ́kù iná. Prọ́tì. Pẹ̀lú ìmọ̀ ìjìnlẹ̀ nípa sọ́lá ìbátan. Prọ́tì. Ẹ jẹ́ kí n gist yín bí mo ṣe ń prepare láti ṣeré jáde ni mo bá gbóhùn ọ̀rẹ́ mi tó ń pariwo bọ̀ láti ta. Ah, ah, láíláí mi ò ní gbà ẹ máa dọ́wọ́ mi padà ní babe ìwọ àti ta nìyẹn kí ló ṣẹlẹ̀ gangan ló bá bẹ̀rẹ̀ sí ní sọkún ṣebí máa ti mọ lọ kọ́ lọ́dún ẹ̀yẹn ni. babe ó ti fẹ́ máa sunkún mẹ́rin. big girl ní ẹ̀nà ọ̀hún mo fi big girl lẹ́jàre àṣé ààbò ẹ̀kọ́ ni máa yẹn kan mi pẹ̀lú owó ribiribi tó gbà lọ́wọ́ mi wo ọlọ́run ló máa. ee babe àpò tí ìletò tó yẹn farabalẹ̀ kí ló ṣẹlẹ̀ gangan wo bí wọ́n ṣe gbé mi sórí system níbi tí mo ti lọ ṣe interview ló bá di gbàngàn mi ò mọ anything nínú gbogbo nǹkan tó ní kí n ṣe mo dẹ̀ bí máa yẹn léèrè lọ́jọ́ yẹn pé ṣé gbogbo nǹkan tí mo ní láti mọ̀ ló ti kọ́ mi ó ní of course yes pé màá tún wá dúpẹ́ lọ́wọ́ òun pàápàá àṣerọ́ ni. Ah! mo bá ní àbá ìyẹn iṣẹ́ tó jẹ́ pé àwọn kan ń làkàkà láti rí ni wọ́n tún rí ní ẹni tó tún kọ ẹ ní kọ̀ǹpútà tó wá já ẹkulẹ̀ báyìí àníkẹyẹ ń jẹ́ kó fẹnu dídùn gbowó lọ́wọ́ yín. bí mo ti sọ fún ẹ nípa ilé proxy global system. ah proxy global system. Ah. <laughs> ṣó yẹ kéèyàn tún máa pàdánù iṣẹ́ tí wọ́n gógó bíi mí ọ̀kẹ́rẹ́ lásìkò yìí níbi tọ́pọ̀lọpọ̀ èèyàn ti ń wà kò síṣẹ́ nígboro kò síṣẹ́ nígboro lọ́pọ̀ àwọn ènìyàn ń pariwo iṣẹ́ sì wà nígboro ṣùgbọ́n àwọn ènìyàn ni ò tangible digital skill required to apply for those job opportunities àwọn tó ti fẹ́ ní ìmọ̀ nípa ẹ̀ ṣe mo sáré wá gbà jẹ́ ká sáré gbẹnu sí kígbà tó lọ lórí ẹ̀ iye àwọn ilé iṣẹ́ tí wọ́n fúnni ní ààbọ̀ ẹ̀kọ́ owó àtàkùkọ̀ ẹni ṣòfò ńlọ ń kó sí lọ́wọ́ ipa tí ìmọ̀ kọ̀ǹpútà ń sì ń kó nínú àti là ẹ̀dá láyé òde òní kì í ṣe kèrémí olójú iṣẹ́ gidi lóde òní tí ò nílò ìmọ̀ kọ̀ǹpútà ǹjẹ́ bí n bá wa sọ fún yín nípa ilé iṣẹ́ tó jẹ́ wípé ẹni bá ti mọ̀ wọ́n ó ti mọ ayọ̀ ó ti mọ ìfọ̀kànbalẹ̀ kódà ó ti mọ àṣeyọrí ǹjẹ́ ẹ máa gbà á bí ilé iṣẹ́ proxy global system ilé iṣẹ́ tí mò ń sọ nípa ẹ̀ àwọn kì í fàkókò ẹni ṣòfò débi pòwò yẹn ṣòfò tàbí fún yín láàbò ẹ̀kọ́ bí àwọn àtìláàwí. oríṣiríṣi àwọn ìròyìn ayọ̀ òun ní iléeṣẹ́ proxy global system ń gbà látọ̀dọ̀ àwọn kòlóǹkà tó ti tara wọn jáde. ọjọ́ àbò kí wọ́n ti pẹ́ ní sábó. they have been in existence since year twenty eleven. iléeṣẹ́ proxy global system gọ́nlá ọba máa pè ní ìjìnlẹ̀ nínú ìmọ̀ kọ̀ǹpútà. wọ́n fúnni ní ẹ̀kúnrẹ́rẹ́ ẹ̀kọ́ tó yè koro lóríṣiríṣi ìpele pẹ̀lú certificate tó desktop publishing fún àwọn tó ṣẹ̀fẹ́ bẹ̀rẹ̀ sí nínú ìmọ̀ nípa kọ̀ǹpútà design web design and development computer engineering níbi tí wọ́n ti kọ́ yín ní tìfutẹ̀dọ̀ bí wọ́n ti ń tún kọ̀ǹpútà ṣe láìkù síbikíbi autocad and revit bẹ́ẹ̀ lọ tún ṣe àwọn advanced courses lóríṣiríṣi bíi data analytics cyber security digital marketing programming ìyẹn pure coding UIUX designs àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ onímọ̀ nípa àwọn courses wọ̀nyí ti wà níkàlẹ̀ láti kọ́ yín lọ́nà tágbàyè yín yékéyéké láìsí fàkókò yín ṣòfò rárá. Pure practical ni o. Bí wọ́n ti ń kọ́ yín ni wọ́n tún máa dán yín wò kó lè mọ ibi tẹ́ ẹ kù sí. Kọ́ba tún lè kọ́ yín sí dáadáa. Even if you are the type that doesn't understand Yoruba, our lecturers are good in taking our students both in Yoruba and English. Bẹ́ẹ̀ bá sì ti ń parí báyìí ni wọ́n fún yín ní ìwé ẹ̀rí tó yọrantí. New batch classes start Monday 5th February 2024 till February 29th bẹ́ẹ̀ bá tún wá fẹ́ ra àwọn laptops lóríṣiríṣi àwọn UK used laptops pẹ̀lú warranty bíi Dell product Samsung product HP Lenovo MacBook àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ó ń bẹ nílé iṣẹ́ Proxy Global System bíbà lówó tó rọjú gidi gan. tó bá wá tún jẹ́ nípa ká install CCTV camera ẹ má wulẹ̀ dààmú jìnnà wọ́n bá yín install CCTV camera níbi tí ó sì láǹfààní láti máa wo gbogbo ohun tó bá ń lọ ní ilé tàbí ibi iṣẹ́ yín tàbí bí yóò tẹ́ bá install ẹ̀ sí directly látòrí fóònù yín níbikíbi tẹ́ ẹ bá wà CCTV camera ẹlẹ́mìí kúkúrú tí yóò máa wo ràkọ̀ràkọ̀ bíi low current ó dá mi lójú pé ọ̀rọ̀ ìdákúrekú iná ti sọ èyí náà lásìkò tá a wà yìí ẹ wá fọkànbalẹ̀ iléeṣẹ́ proxy global system tún ní ìyanjú sí yẹn náà wọ́n lè bá yín wá install àwọn solar inverter bẹ́ẹ̀ mi díje yálà ilé yín ibi iṣẹ́ yín títí dórí ilé ìjọsìn pàápàá ẹ dákun ẹ má jẹ́ sọ̀rọ̀ jù jọ̀wọ́ ńlọ́bí ìyá tẹ́yìn náà bá fẹ́ fowó ṣòfò proxy global system ní kẹ́ẹ̀kan sí lónìí ẹ̀yin students tó retí admission ẹ̀yin copa civil servants ẹ̀yin olùkọ́ nurses ẹ̀yin oníṣẹ́ aládàáni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ olú iléeṣẹ́ proxy global system wà ní nọ́mbà nineteen prestige plaza beside ìdẹ̀ra pharmacy oníkókó road panṣẹ́kẹ́ abẹ́òkúta tàbí kẹ́ẹ̀kan sí wọn lẹ́ka iléeṣẹ́ wọn tó wà ní nọ́mbà ninety seven ìjẹjà road ìjẹjà abẹ́òkúta ẹ lè pè wọ́n sórí zero eight zero three nine two zero nine nine nine zero zero eight zero three nine two zero nine nine nine zero. fresh one note oh seven point nine fm lábẹ́ olúmọ ó kilẹ̀ fàlàfàlà ẹ ǹlẹ́ ń bẹ̀ wọ ẹ̀yin èèyàn wa jákèjádò orílẹ̀-èdè àgbáyé ń bi tẹ̀sí ńláǹfààní àti máa gbọ́ ètò yìí ọ̀rọ̀ ìlera ó ṣe pàtàkì ká mẹ́nu sọ ká sì mójútó Ọlákúnlé Fásùgbà lórúkọ mi mo ń gbà á ládùúrà pé aláfíà gbogbo ọmọ ní di fíafíà mo lálejò kan lẹ́gbẹ̀ẹ́ mi ń bí láti iléeṣẹ́ avis speciality wọ́n á bọ̀ wá sọ̀rọ̀ nípa àwọn nǹkan tó yẹ ká mọ̀